ṣé mo pa àwọn èèyàn ni mo máa ń sọ̀rọ̀ ọlọ́run máa ń ṣe èèyàn lódì torí tọ́ba wí àjímọ̀bí ó ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ iná ni ẹ ṣàwà ní sọ̀rọ̀ ni. ìjọ tọ́lọ́run ó dàáyé lẹ̀ kí ló fi bẹ̀rẹ̀ ó ní let there be light and there was light mò ń sọ ókun lè ọlọ́run á jẹ́ kó ṣe dáadáa ìṣe dáadáa tiẹ̀ ní lọ síwájú ìpínlẹ̀ ọ̀rẹ́ àti gbọ́dọ̀ padà sí magba abẹ́rẹ́ kọjá magba mọ̀lẹ́tì àfẹ́yẹmọ. mo lè ní àdá ẹsẹ̀ òkun lè sìn ibi tó bá yẹ kó o kó o ṣe sùúrù ṣe sùúrù ibi tó bá yẹ kó o jà ìwọ náà jà bẹ́ẹ̀ tó ti yẹ ẹ̀sìn Ìbàdàn Ọ̀yọ́ state gbogbo ojúbọ ọ̀rọ̀ eh, you have to be father. Èmi dẹ̀ ń sọ yẹn, you have to be father. So tẹ́lẹ̀ the bá dé ẹ everybody wants to tell you where to go. No. A leader will take his people to where they want to go. A great leader will take his people to where they ought to be. That is leadership it's not enough láti kọjọ́ nǹkan lórí it's not enough láti kọ nǹkan lẹ̀ you must have the courage. na my father they say deny ah le sọ ẹgbẹ́ wọn alẹ̀ wọ́n mi náà she is my sister they say deny but ṣe eré mi bẹ́ẹ̀ lóyún ah mo lè gba gbogbo nàìjíríà gba ẹrú nígbà mi ọlọ́ọ̀lù mi ayé ìbàdàn ìbàdàn tiẹ̀ ti tò ọlọ́ọ̀lù jẹ́ ó dàrú and for the first time I change the government kò sẹ́ni tó ń ṣàdá kò sẹ́ni tó ń gbogbo àwọn míì tó ń ṣàdá gan àti rí wọn tó ń ti di gentleman àwọn náà ti ń wọ agbádá instead of eh, eh, ìfúnpá wọ́n ti ń lo chain wọ́n ti ń lo ago àti rí mẹ́ni ọ̀bẹ̀rẹ̀ àtúrí wọn bí lẹ́nu. So distinguished ladies and gentlemen.